Yeah. Hello, my beautiful and handsome viewers. Um, welcome to this uh, platform, Timo Starboy Reality Talk TV. Um, uh, Happy New Year. Happy New Year to my guys all over the world, my fans. Uh, Àtúgbédé o, ẹ wá bá wa jẹ́, ẹ bá wa ṣíà, ẹ bá wa ṣíà, ẹ ṣíà síta àti tìgbédé ya ètò yín ètò wa ẹ ká fi yíra wa lórí Timo Starboy Reality Talk TV òun náà la ti wà lórí ìkànnì yẹn náà la wà so ẹ kú ọdún ẹ kú ìyèdùn ẹ̀mí àṣẹ púpọ̀ ẹ̀ ó ti bá wa láyé àdẹ̀ṣe púpọ̀ ẹ̀ lágbára ọlọ́run pẹ̀lú àṣẹ bàbá mímọ́ ológo ẹ wá bá mi tẹ́wọ́ gba ètò yìí ó máa lárinrin ẹ ó máa ládùn ẹ máa bá mi ká lọ ká tó tẹ̀síwájú before we go further let us uh, play our national anthem uh, Yorùbá Nation national anthem ó jẹ́ nǹkan tó ṣe kókó tó jẹ wá lóminú tó tó wá important ní ayé wa tó yí tá bá ti ń ka pledge yẹn gbogbo nǹkan ló túmọ̀ sí ẹ eh, so ẹ bá mi ká lọ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ má bínú sí mi o okay here we go. Maria. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, orílẹ̀ èdè wa, àgbéga, àgbéga. ìdẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká lò ó. ìṣọ̀kan àtòmìnira yẹn jẹ́ ká máa lè bá tẹ̀síwájú fọ́pọ̀ ire bẹ́ẹ̀ mọ́lẹ̀ fún gbogbo adúláwọ̀ ẹ ṣe gan so welcome back to the program mo ní gbà yín lásìkò mo fẹ́ dá yín lágara so ẹ jẹ́ ká wọnú ètò ní pẹlẹwu lẹ́ẹ̀kan sí ẹ kú ọdún ẹ kú ọdún 2023 yìí ó máa bá wa ní ìdẹ̀ra ara wa so ó ti bá wa ká dẹ̀ tún máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà owó ẹ̀mí gígùn nínú ọlá ńlá ọlọ́run nínú ọrọ̀ ọlọ́run láti máa máa jẹ́ àwa ò ní kùnà àníkù ọ̀nà àníkù sọ́nà bí èéfì ẹ má bínú tí ò bá mi ò bá ṣe kínní ẹ àti pẹ́ ní ìrìn àjò ni so àníkù sọ́nà bí èéfì ẹ àwa ò bá wọn wá àdẹ̀ ní bá wọn lọ ẹ àwọn olórí burúkú tán ń gbé tán ní gbọ́mọgbọ́mọ ni wọ́n àní pàdé wọn àwọn náà dẹ̀ nípàdé wa ànípàdé kú ànípàdé àrùn níjọ́ tí ebi bá ń pọ̀nà ànírìn nínú ẹ̀ ànírí jàǹbá mọ́tò ànírí kò jìjì wọn dẹ̀ ní bọ́ bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà lé oníkálukú wa ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe búburú tẹ́ ẹ̀ ń ṣe búburú ní ìpápá ẹ jáwọ́ búburú ẹ jáwọ́ búburú ẹ yé ṣe búburú mọ́ ire ni ire ni tolúwa ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Si rere ni tolúwa ẹ máa rántí rere kẹ́yìn náà kẹ́ lè jẹ rere nínú àǹfààní ọlọ́run kọ́mọ yín jẹ́ ń bẹ̀ kẹ́bí yín jẹ́ ń bẹ̀ ẹ má ṣe búburú mọ́ ẹ má ṣe búburú mọ́ búburú ò dáa búburú ò dáa so ohun táwa ń kígbe àwọ̀ sí lẹ́yìn alábòsí àwọ̀ dẹ̀ sí lẹ́yìn onírọ́ olóòótọ́ ni tiwa ẹni tó bá ti gbóòótọ́ dání olo làwa fẹ́ bá ṣe àwọ̀ sí lẹ́ni tó ń tọ̀yàn jẹ ẹni tó wọn máa fi ìkànmọ́kan tó a máa dọwọ́ rú àwọn òsì lẹ́yìn wọn a máa sọ òótọ́ òótọ́ tá a bá rí náà la máa sọ torí òótọ́ ló máa gbé wa lékè òótọ́ ló máa gbé wa dé àlùjọ́ náà ló máa gbé wa dé ọ̀dọ̀ ọlọ́run torí ọlọ́run ò fẹ́ onírọ́ kò dẹ̀ falábòsí so gẹ́gẹ́ bó ti yé nínú ọ̀rọ̀ ìjàngbara ti ilẹ̀ yorùbá tá à ń ṣe yìí a rí pé àwọn leaders wa wọn ò fẹ́ wọn ò ṣòótọ́ pẹ̀lú wa wọn ò bá wa rìnrìn òótọ́ wọ́n ní àjẹ́ndà tiwọn gẹ́gẹ́ bí èmi ṣe rò ó wọ́n ní àjẹ́ndà tiwọn lọ́dọ̀ kò sóòótọ́ nínú ọ̀rọ̀ wọn torí gbogbo ẹ̀ náà ni mo ti yànnàná èmi ti wò ó fínífíní pé à ó dàbí ẹni pé àwọn bàbá yìí ti tiwọn náà ń ṣe tiwọn náà ń ṣe wọn ò ṣe ti àwọn ọmọ Yorùbá rere wọn ò ṣe tiwọn tí àwọn bàbá yìí náà ń ṣe wọ́n ń jà fún ipò tiwọn ni wọ́n ń jà fún ipò tiwọn ni àbí ká sọ pé bóyá wọ́n ń jà fún òṣèlú torí òṣèlú ni wọ́n tẹ̀tẹ̀lẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé oníwà kò ní fìwà ẹ̀ lẹ̀ once a bad man is always a bad man bó ṣe jẹ́ nìyẹn ẹni tó bá ti jẹ́ búburú láti ilẹ̀ tó dẹ̀ fi dé tó fi dípò ó dàgbà mọ́ kò lè jáwọ́ ń bẹ́ẹ̀ ìwà èéfì dẹ̀ nìwà ṣé ó ti yé yín èéfì òun nìwà kò sí bẹ́ẹ̀ ṣe lè bò kó má rú jáde kò sí bẹ́ẹ̀ ṣe lè dáàbò ẹ̀ bẹ́ẹ̀ ṣe lè dọ́gbọ́n ẹ̀ ó gbọ́dọ̀ rú jáde ni ó máa tipátipá ló máa fi rú jáde torí ẹ̀ lè bo èéfì so bí wà oníkálukú ṣe rí nìyẹn ẹni tó bá jẹ́ rere kò lè yí padà sí búburú rere náà ló máa ṣe ẹni tó bá dẹ̀ jẹ́ búburú kò lè yí padà sí rere bẹ́ẹ̀ pa lọ fún a sì máa dọ́gbọ́n a máa mú kan mọ́kàn a máa dọwọ́ rú a máa ṣe bákan bákan bákan bákan máa wà nínú ìwà ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn so àwa rí i pé ẹ̀yin bàbá yìí lẹ́ ń dọwọ́ rú ẹ́ láti ọdún mẹ́ta tó ti lọ sẹ́yìn tá a ti ń pe òmìnira yìí àṣé ẹ̀ ń plan ti yín lọ́dọ̀ ni títí yín lẹ̀ ń ṣe ẹ́ títí yín lẹ̀ ń ṣe títí yín lẹ̀ ń dá ṣe nǹkan míì lẹ máa gbé síta nǹkan míì ló wà nínú yín plan, plan b ló wà nínú yín plan b náà dẹ̀ ló ti wá fojú hàn gbangba yìí plan b náà ló ti wá fojú hàn èmi ò ní kẹ́ má bu mi lórí platform mi o mo ò ní kẹ́ má send any any stupid uh, uh, message ẹ send tó bá máa send but tó bá máa forí gbèpè nu yín àforí gbèpè torí wọ́n ní ẹni tó bá ń ṣe rere ẹni tó bá ń ṣe rere tó bá ń ṣépè fún un àdúrà ló máa mọ rere ló máa bá ẹni tó bá dẹ̀ ń ṣe ibi tó bá ṣe àdúrà fún un ibi yẹn náà ló máa bá ibi ló máa tọ́ níbi ire á máa tọ́ níre so àwọn ò ní rí ká má sọ àwọn ò lè rí ká má sọ torí àwọn ìlú yìí náà fi kọ́ wa àwọn ìlú yìí àwọn Japan wọ́n fi kọ́ wa pé ká má máa ṣe búburú ká má máa ṣe. Bubu, eh, tẹ̀m̀bẹ̀lẹ̀kun ká má máa ma ṣe dáwọ́rú dáwọ́rú ká má máa ṣe ìwà ìkà ìwà tèmi nìkan ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó tó everybody ilé ayé ètí tó wá pín èwo ni ká wá wá ilé ayé má yà kó yẹ pé àfẹ̀mí àfẹ̀mí ẹ ẹ àfẹ̀mí àfẹ̀mí òun náà ló bá ló bá gbogbo nàìjíríà yẹn ló sọ dorí burúkú. ni òjò gbé ní gbogbo áfíríkà gan òun ni òjò gbé rọwọ́ mú ipò ẹ̀yìn lẹ́wà tẹ máa ní ohun tí ò yẹ kẹkẹ claim ẹ máa claim nonsense things ohun tí ò ní meaning is meaningless tí ò wà meaningful ẹ máa claim ẹ nonsense ẹ ẹ̀yin bàbá yìí náà dẹ̀ lẹ́ da gbogbo ẹ̀rù ẹ̀yin bàbá tẹ wà ń wájú àti àtayé ẹ̀yin náà ni gbogbo ẹ̀ ti ń dàrú adẹ̀láwọ̀ ọmọ ọ̀dọ́ ta tó yẹ pé àwọn ọmọ generation yìí pé a fẹ́ correct ẹ̀ ẹ̀ tún wá ń takò wá ẹ̀ tún wá ń kó sí wa láàrin ẹ̀ ṣé bẹ́ẹ̀ ń ṣe gbé ìgbésí ayé yín òun lẹ fẹ́ káà náà máa ṣe ìgbésí ayé tiwa ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run dànà ẹ̀yin ti lo ìgbé ẹ ti lo sáà tí ẹ kú òun bẹ́ẹ̀ ẹ kú lórí platform yẹn kò ń ṣe tí ń mọ́ tàwọn ọmọ yín ni èwo ní kẹ́tí wá máa bá a du láìfù tiwa kẹ́tù wa máa bá wa du láìfù wa kẹ́ máa bá wa du generation tiwa tàdé ọ̀pá afẹ́ correct àwọn ògbà gọ̀jẹ̀ àwọn òun pọ́n jẹ̀bẹ̀ lákìsà a máa sọ̀rọ̀ sán ni a máa sọ̀rọ̀ sán ni àwọn ọmọ new generation ni sọ̀rọ̀ sókè ni ìwọ tó bá ti ṣe málàmálà báyìí a máa ṣá fún ẹni a máa jẹ́gba fún ẹni a ní wò bó ṣe tó a ní wò bó ṣe tó nísìnyìí ẹ wá ń sọ pé ẹ ẹ ẹ ń debunk ẹ ń debunk afẹ́fẹ́ ti fẹ́ àti wá rí fura dè ẹ́ ń sìn gbogbo promise tẹ promise tẹ sọ pé ẹ twenty twenty three ẹ twenty twenty two ni twenty twenty two ni kò ní wọ twenty twenty three ṣé ẹ ti wá jáde kulẹ̀ báyìí ń sìn ṣé kò ti wá tán lójú yín báyìí gbogbo rọ́tẹ̀ ń pa wọ́n ní parọ́parọ́ kò mọ ọ̀rọ̀ pa níwọ̀nba torí tó bá máa ṣẹlẹ̀ tó wá máa ṣẹlẹ̀ kóra ṣẹlẹ̀ sí ẹ níwọ̀nba ẹ ṣèkàṣèkà ṣèkà níwọ̀nba kó mọ èyí tó lè kó nínú ẹ̀ ẹ ti parọ́ sí ojú yín ti wá ja gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń pa tẹ̀ ń fi tẹ̀ fi ń tan àwọn ọmọ Yorùbá tẹ̀ fi ń kówó jọ owó tẹ̀ fi kó náà ẹ wá rí àkáǹtì ẹ̀ ṣe àmọ́ ibi tó lọ ẹ́ eh? wọ́n ní ẹ̀kọ́ ń wọlé ewé ń jáde ara bàbá ọ̀dẹ yá ṣé tí mo wé yẹn ara bàbá ọ̀yà ẹ̀kọ́ dẹ̀ ń wọlé ewé ń jáde níbo wá ní ẹ̀kọ́ yẹn níbo ló wà níbo lẹ̀kọ́ wà ẹbí wọn àkáǹtì ẹ̀ rí ṣe ẹ da gbogbo ẹ̀rú mọ́ ọ lójú ẹ ní security security wo ni àwọn olóńsìkíọ̀ kí ni àwọn security iṣẹ́ wo náà ṣe ẹ sọ iṣẹ́ tó ń ṣe náà ẹ àbí kò ní proof ni ẹ mú proof jáde ẹ mú proof jáde àwọn ọmọ Yorùbá fẹ́ mọ̀ àwọn ò gbàgọ̀dẹ̀ àwọn ọmọ Yorùbá sì ń àgbàgọ̀dẹ̀ àgbàgọ̀dẹ̀ àwọn ò pọ́n jẹ̀bẹ̀ lákìsà ní tó bá máa tó bá yẹ fún oníkálukú la máa fún sáìsì oníkálukú la máa fún àwọn ò sí nídìí àbòsí àwọn ò sí pé ẹ bàbá kan wà pé kinní kan kò sí nílùú yìí tó bá ṣẹ̀ bójú ọmọ ninety years bàbá ni wọ́n máa wọ́n fún yàn ni ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ náà máa wọ́n fún ẹ wọn ò fẹ́ mọ̀ pé o kéré àbí pé kínní tó bá tilẹ̀ àbófu eighteen even gan kó má tẹ̀tí ètò eighteen gan wọ́n á ṣẹjú ẹ̀ pamọ́ ni wọ́n máa ṣe wọ́n mọ ibi tó máa fi ẹ́ sí Juvenile, jubilant court wà tó máa dá ẹjọ́ fáwọn ọmọ kéékèèké ẹ wọ́n fi ẹ́ pamọ́ ọ̀ǹtì tó bá above eighteen wọ́n á ṣẹ̀ tún ẹjọ́ ẹ̀ ṣe so iye iye ẹ̀ṣẹ̀ tó bá ṣe wọ̀n sí iye ọdún tó bá máa fún ẹ wọ́n á fún ẹ ńgbà yẹn so ẹ má fi ti èjì pé bàbá kan bàbá kan bàbá ń dáyé yín rú ẹ dẹ̀ ń tẹ̀lé bàbá máa dáyé yín rú oúnjẹ ayé yín mọ́ ayé ó ní up wípé ẹ lẹ́nu ń bẹ̀ ẹ dẹ̀ tún tẹ̀lé ẹ̀yin òmùgọ̀ ẹ ìjọ la fẹ́ gbọ́n nísìnyí wọ́n gbọ́ wọ́n gba gbogbo ẹ̀ wọ́n rò pa yé òye wọn ìgbà tó ń gbà á ó ń dùn mọ́ wọn lẹ́nu wọ́n á jáde fòrò ah that account is very huge ah i love it it's very uh, uh, kinní kan wọ́n máa òyìnbó ńláńlá eh? it's very good ah very uh, fantastic very uh, distinct you know gbogbo àwọn òyìnbó yẹn náà wọ́n máa wá káàkiri nínú dictionary náà wọ́n máa jù sí ẹ̀yà rò pé àhà bàbá yìí wọ́n ṣe eré ni ẹ ìgbà tó bá tó bá ti tẹ̀ wọ́n lọ́wọ́ báyìí wọn wá ní mọ tán ṣe mọ́ ẹ dẹ̀ mọ̀ pé èṣù ó wà nù owó owó lèṣù owó lèṣù ó máa ó máa ń pààyàn bí ọ tó máa ń ra bòyàn bí ọ lójú ni kò ní jẹ́ kéèyàn yìnrán kò ní jẹ́ kẹ́ mọ owó èyín kò ní jẹ́ kẹ́ mọ ọ̀nà tẹ́ fẹ́ gbà ìgbà tẹ́ bá ń dọwọ́ rú yẹn kò ẹ̀ ní nílàkàyè torí owó yẹn tó ti gọbọi nínú àkáǹtì ìyẹn lẹ́yìn máa wò èṣù dẹ́ni èṣù ló ń tàn yín lọ sínú ibi ìparun tó yẹ kẹ́ kọ̀ǹtró ara yín ẹ́ tó yẹ kẹ́ kọ̀ǹtró ara yín táìmù yẹn pé à ah, owó owó rèé owó olówó mà ní tí bá mà ná wọ́n mà bí mí ẹ́ wọ́n mà bí mí lẹ́yìn wá ọ̀la wọ́n mà jẹun fọwọ́ kan owó olówó yìí ẹ̀ ní kọ́ṣọ́ ara yín ọ̀ǹtí tẹ bá náwó olówó yẹn tẹ ná nínàkúnà tẹ ná jẹ ẹ wá máa máa fi dúdú pe funfun ẹ wá máa máa sọ òyìnbó wípé ẹ kínní kan plan b wà àtúnṣe wà ẹ àwọn tó ti wá àwọn tó tán sanwó tán pé wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ àwọn tán fi ẹ̀mí wọn lélẹ̀ tán sanwó tán nínú òtútù ẹ. Eh? nínú ooru nínú òtútù ẹ ro tàwọn yẹn nísìnyìí àbọ̀wọlé wa jẹ́ fún wọn sìn ẹ what is the result what is the way forward ẹ ní clue ẹ you don't have the clue of anything ẹ ẹ ní vision ẹ ní vision you don't have a clue no result nothing ṣé ẹ máa ma tẹ́wọ́ náà nísìnyí ẹ̀yin bàbá yìí ẹ ẹ̀yin bàbá yìí ṣẹkàn wọn máa tẹ́wọ́ náà ni torí ẹ ti gbé wọn sí kọ́tà tó ń sìn yìí ẹ kí ni way forward ó là ń bí yín ẹni tó dẹ̀ ní titi ẹ̀ lọ́wọ́ ẹ̀ jẹ́ kó ṣe ẹ̀ ń di lọ́wọ́ mú ẹ̀ ń di lẹ́sẹ̀ mú ẹni kò ní rọ́nà gbà ẹ̀ ń di bọ́ǹkì gbogbo ẹ̀ ẹ̀ dẹ̀ rí nǹkan kan ṣe ẹ̀ rí nǹkan kan tẹ́ńdà ṣé bá ṣe máa ma wọra wá sí ni tí a ní ní any forward any way uh, eh, kínní eh? a ní eh, eh, ibi tá à ń lọ mọ́ àti di full stop ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá àtàtà àwọn tó wà ní abroad bó tán dáwó tán ṣe gbogbo ẹ̀ tán faralẹ̀ gbogbo wọn sì ń ẹ wá já wọn sí kọ́tà tó àbí ṣé bá ṣe máa ma wọra wá nìí There's no way forward eh? no solution I'm being bí yín ni o àwọn ọmọ yorùbá àtàtà ń bí yín ni o ẹ̀yin bàbá tẹ wà ń wájú yìí tẹ́ ń pè ẹ̀yin pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ ṣé pòfẹ́sọ̀ yìí pé kẹ́ máa dọwọ́ rú ni àbí pòfẹ́sọ̀ debunk debunkers ẹ̀ ń debunk gbogbo everything ẹ́ ó tiẹ̀ ṣe kò ṣe ká sì gbé yẹ̀ wò bóyá ó máa jẹ ẹ́ nísìnyìí ẹ ṣe ráyọ̀tì mọ́ ẹni kọ́ máa jáde kọ́ máa pa wọ́n ẹni ẹ kò ẹ declaration kò ṣeé ṣe reclaiming kò ṣeé ṣe èwo wà ní títí ń bẹ̀ èwo ní tẹ́ fẹ́ ṣe ń bẹ̀ o èwo ní tẹ̀yìn fẹ́ ṣe ẹ jọ ẹ jẹ́ ká bá yín list ẹ̀ èwo lẹ fẹ́ ṣe declaration wà ń ta declaration reclaiming òun náà wà ń bẹ̀ so nínú méjèèjì èwo ni tẹ̀ ń fẹ́ ṣe ń bẹ̀ torí ẹ ní ẹ ní template bá a ṣe ń wò báyìí ẹ ní template there's no no no no foundation for you nothing no plan ẹ kàn gbowó sọ́wọ́ ni owó ẹ ti ná jẹ àmọ́bi tó lọ ẹ security security ta ni ta náà secure ẹ abẹ́kan rò pé owó yín ni náà ń dá owó tí yín owó tán fún yín ni owó gbogbo ìlú ni owó kẹ́ fi ṣe nǹkan ni kẹ́ fi kẹ́ fi rí nǹkan mọ́lẹ̀ ni kẹ́ fi ṣe nǹkan kẹ́dẹ̀ fi àbọ̀ ẹ̀ wípé à ń ta fi ṣe nì àbí rédíò tí tèmi gan lè ṣe hmm? I can study radio on my own I can study radio and I'll be talking on, on the radio by myself ìyẹn ò jọjú ṣébi tí gbogbo owó mílíọ̀n mílíọ̀n lọ nìyẹn hmm? achievement ẹ rí nìyẹn gbogbo promises eh? gbogbo promises is empty now 2023 wọ́n dẹ̀ bíyín bíyín bíyín wọ́n gbé yín lọ sí platform oríṣiríṣi ìkankan náà lẹ́ ń sọ lẹ́nu HQ radio amsat tó wà ní Ghana èmi náà wo program yẹn nígbà tó ń bíyín ó bíyín tó ẹ̀mẹ afẹ́ bíyín tó ẹ̀ márùn dẹ́mẹ̀rin dẹ̀ ni tó ń bíyín tó ń ṣe bíi ẹ̀ẹ́ eh, ẹ̀kíní. Eh, inspector tó ń ṣe bí àwọn inspector àwọn ọlọ́pàá wípé à torí tó bá mú criminal tó bá mú criminal tó bá fẹ́ máa mú criminal wọ́n á sọ pé wọ́n á bi ní ọ̀rọ̀ wọ́n bi ní pé à wọ́n á kọ statement ẹ̀mẹ́ta náà máa kọ́kọ́ bí so kí kinní ẹ̀ má lè change kọ́ lè mọ̀ pé à ó mọ tó ń sọ òun náà ṣe máa bí ní ẹ̀mẹ́ta á dẹ̀ sáyẹ̀nsì abẹ́ pé mo fi signature mi sí abẹ́ pé it's nothing but the truth tó bá rí nǹkan tó jẹ́ rọ́ńbẹ̀ òun náà máa mọ̀ pé à eléyìí ò mọ tó ń sọ òun náà máa fi judge ẹ̀ but the same thing lẹ́ ń tẹnu wọ́n pé ó máa bọ́ sí twenty twenty two kò ní yẹ wípé ẹ ti gbà á wípé ká máa ṣọpẹ́ àbí n tẹ́ sọkọ́ yẹn a kàn lè máa play video yín ni kó má dàbí embarrassment a ti gbọ́ gbogbo ẹ̀ gbogbo ayé ti gbọ́ gbogbo ayé ló gbọ́ you know mo lè play ẹ̀ lórí platform mi bíbá yìí pé mo lè play ẹ̀ but mo kàn fẹ́ play ẹ̀ pé kí n má tún máa fẹ́ síta ni gbogbo ayé ti gbọ́ eléyìí ò ṣe é deny ó dẹ̀ máa wà ń bẹ̀ forever ni that's for the history so ẹ wá ń tàn wá tàn wá tàn wá tàn wá tàn wá tàn wá tàn wá ẹ twenty twenty three la wà yìí nsìn ṣé kò yàtọ̀ sí twenty twenty two nígbà tó ń yín pé à december máa ti dé tán ẹni ẹ ṣé àná yàtọ̀ sí ènì ni ń tẹ́bi dáhùn ni ẹ̀ nà ẹ̀yin bàbá yìí ẹ̀yin bàbá yìí ń tẹ́bi dáhùn nìyẹn táyé dẹ̀ ń gbọ́ ta dẹ̀ ń rẹ̀ kọ́ àárín kọ́ọ̀dù ẹ̀ fún yín ipò ń déwájú dẹjọ́ ó ń dẹ́yìn dasọ̀ nísìnyìí ó ti wá déwájú nsìnyìí eré ti wá pin síbẹ̀ 2023 la wà yìí o for your information bàbá professor Banji Akíntóyè hmm? ẹ wá tan gbogbo orí ẹ gbogbo more than sixty million people Yorùbás sixty million Yorùbás more than ẹ wá tan gbogbo wọn nísìnyí agenda yín lẹ ń lé titi yín náà lé titi yín nìkan ni wọ́n dẹ̀ fẹ́ pé ẹ kú òǹbẹ̀ ẹ ti dàgbà ẹ iṣẹ́ yóò lè rọrùn fún yín ẹni náà ẹ fẹ́ resign nísìnyí ẹ máa resign o by force ẹ gbọ́dọ̀ tender resignation yín fún wa àwa àfẹ́ ẹ̀tànjẹ mọ́ àfẹ́ onírọ́ àfẹ́ onírọ́ ẹni tó máa lọ sàn án sàn án láàrin ajẹ́lómi ní pẹ̀kọ̀rọ̀ ẹni tó máa lọ sàn án fún wa tó máa sọ gbogbo ẹ̀ ní flash flash tí ò ní rújú òun làwa ń wá ẹni tí ò ní pe dúdú fún wa ní funfun tí ò ní pe ìgò kóòkì ní dúdú torí omi ni ó jẹ́ kó jẹ́ dúdú omi liquid tó wà nù ìgò coke tẹ́ bá ti tú dànù funfun ni funfun bí omi ni ẹ ẹ wá ń ṣe wá yíbo yíbo yíbo yíbo ẹ rò pé à nílàákàyè ẹ́ àwa náà wá ń sọ pé bàbá ò lè tàn wá bàbá ò lè tàn wá àṣé bàbá ń ṣí àti ò lẹ́sẹ̀ náà gbé wa sí ẹ́ mọ́tò tí ò ní jíà tó kàn lọ geeregeeregeere kò bá lọ kó lọ fo iṣọ́ pọ́n kò kàn yín ntẹ́yìn fẹ́ tẹ́ fẹ́ gbà lọ́wọ́ àwọn ọmọ ìlú owó tẹ́ ń kó jọ nínú àkáǹtì word account àbí kílẹ̀ ti pé òun lójú yín ràn mọ́ ẹ máa déta àkáǹtì lẹ́yìn máa sọ ẹ ní sọ movement of the kínní níbi tí ẹ bá ṣe dé ẹ ní sọ gbogbo lẹ́tà tẹ kọ wọ́n ní gèje kò débẹ̀ kò débi tẹ lọ kò dé destination gbogbo nǹkan tẹ ṣe kò kò kò ní kò ní meaning kò ní láńkúrí ẹ wá ń tan gbogbo wa. mo ò fẹ́ sọ̀rọ̀ àlùfànṣá ni o torí mo mọ tèmi náà lè sọ mo ò fẹ́ bú anybody torí ọdún tuntun la wà yìí mo dẹ̀ ti gbà á ládùúrà síwájú pé ire la máa ṣe n tó wà ńlẹ̀ yìí n tó máa bìyàn á bìyàn ọlọ́run ó wà ń bẹ̀ tó máa ṣèdájọ́ oníkálukú yálà pé o ṣe rẹ ni àbò ṣe ní ibi ìkan á jẹ́ tìyẹn ń bẹ̀. ìkan á jẹ́ tèèyàn tó bá ṣe bí ibi á bá ẹ tó bá dẹ̀ ṣe rere á bá ẹ tó èèyàn ní gbẹ àlùbọ́sà kó wo tòmátò ṣe mọ̀ pé kò jọra wọn ẹ dẹ̀ ní gbin iṣu kó jẹ́ pé ẹ máa lọ máa fi ká panápù ọ̀hún ṣe ọmọ ìyá kan náà so ohun tó bá gbìn ló máa ká tó bá dẹ̀ ṣe jòkó sí orí fọ́tò báyìí òun náà ló máa bá rẹ̀ bó sùn gbálájá gbálájá náà ló máa bá rẹ̀ ní tí mo fẹ́ kẹ́yìn bàbá yìí mọ̀ nìyẹn torí ẹ ti deceive wa lọ́pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ ti kú sórí rèsì yìí wọ́n ti pọ̀ jù àwọn tó ti ṣàìsàn ẹ́ àwọn alátàtà kìíní ká wí ni àbí àwọn tó ti wà ń kómà àwọn aláàbọ̀ ara tán ti wà nínú ìdùbúlẹ̀ àìsàn sìn lórí pé ẹnu tẹ́rin tẹ́ fi ń já kínní tẹ́ fi ń já wáyà káàkiri ẹ fi ẹnu ẹ fi ń ya ẹran sáwo láì mọ̀ pé ẹ ní plan ẹ ní anything you don't have a plan no solid plan nothing ẹ kàn fi ń kówó jọ ni owó sì náà àkáǹtì ẹ kò kò lè ṣeé ṣe ẹ àkáǹtì ẹ ń sìn dábàá ní kẹ́ mú wá kò lè pé mọ́ kò tiẹ̀ bóyá ló ṣe lẹ́mọ bó ṣe bó ṣe ṣàkáǹtì gan ó ti dàrú ẹ kàn ń náwó yàfùnyàfùn ẹ náwó lówó gbogbo ọ̀kadà tẹ́ rà àwọn bọ́sìsì tẹ́ rà níbo ló wà níbo lẹ kó sí ẹ ṣèbí àwọn ọ̀kadà náà fi ń ṣe rálì nígbà yẹn tó dẹ̀ ra mọ́tò tó ń ṣe gbogbo ẹ̀ níbo náà kó sí wọ́n ti lù lá auction ni àbí báwo ni owó àwọn olówó olówó ni ẹ ìyẹn ò ta yín lára owó olówó owó ogun olóògùn owó inú òtútù inú òtútù làwọn náà wà báyìí tẹ́sẹ̀ wá ń gbọ̀n ẹ ṣé ẹ máa jẹ gbogbo yẹn mọ́lẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ ẹran tí àtúbọ̀ tán ẹ̀yin bàbá yìí hmm? ẹ̀yin bàbá yẹn ẹ̀ẹ́dẹ̀ ẹran tí àtúbọ̀ tán tó bá ṣe pé bàbá tèmi náà ló wù bàbá yìí ni máa sọ̀rọ̀ sí ni wípé bàbá yìí ẹ má kó bá wa ẹ má kó tiyín bá wa torí tó bá délẹ̀ tán sí yín náà ọmọ àforífa ó wà nínú bíbélì ègún ègún ni ègún nínú bíbélì ni a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá ọmọ a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá lára ọmọ bó ṣe wà nìyẹn ọlọ́run ló kọ síbẹ̀ màá sọ fún bàbá ẹ má kó bá wa ẹ má kó tí ń bá wa ìwà tẹ́ ń wò dá ẹ jọ̀wọ́ ẹ̀ a lè rí nǹkan ká má sọ àwọn ń ṣe òpònú èèyàn àìṣe agabagebe èèyàn káwá rò ka ká sọ pé ẹ ma máa pọ̀n lé irọ́ ọlọ́run wà lókè tó dá gbogbo wa kò dẹ̀ fẹ́ rẹ jẹ kò fẹ́ tàn jẹ ẹ̀yin náà sọ bàbá yìí bàbá kìíní ẹ sọ nínú fídíò yín ta wò ẹlẹ́ni tó bá ti ń ṣe deceiving tó ń deceive èèyàn tó dẹ̀ ń parọ́ wípé kéèyàn má tẹ̀lé àbí ń tẹ́ sọkọ́ yẹn ni ó wà ń bẹ̀ náà ẹ lọ wo kíní àbí tẹ bá ń sọ̀rọ̀ ẹ̀ kí ẹ̀yin òun ní mẹ́mórì ni ẹ̀ ń rìkọ́dù ọ̀rọ̀ yín àbí ẹ̀ kí ń ṣe kẹ́ tiẹ̀ gbéyẹ̀wò lati tó jáde láti sọ̀rọ̀ ẹ̀ ń ṣàgàbàgebè wà ní ọ̀rọ̀ yìí náà ẹ̀tànjẹ́ wà ń irọ́ wà ń gbogbo tẹ́ sọ ni ẹni ẹni tó bá ti ń parọ́ ẹni tó bá dẹ̀ ti ń ṣe àgàbàgebè tó ń deceive ipe kọ́ńkọ́ má tẹ̀lé àbí oúnjẹ sọkọ yẹn ni à ń bí yín ni bàbá ẹ̀yin la mọ̀ só lórí ẹ̀ wá wùwọ́ lórí ẹ̀ wùwọ́ lórí gidi o òótọ́ kò ní ká má sọ wọn o ẹ̀ wùwọ́ lórí gidi fún wa o ẹ̀tàn jẹ́lẹ́lẹ́ ló bá dé o sàkámà ń jẹ́ ní o four one nine ní o nineteen lẹ ṣe fún wa o torí tẹ promise kọ́lé à ń bá ń lẹ̀ yìí there is no plan nothing ẹ tún wá fẹ́ máa lo bìrìbìrì bìrìbìrì lẹ fẹ́ máa lò fún wánsìn ẹ àwọn tó lọ uh, reclaim tó fẹ́ reclaim ẹ tún dá wọn lọ́wọ́ dúró ipe irọ́ ni ẹ ẹ dẹ̀ ṣe tiyín ẹ lẹ́ẹ̀ máa ṣe tiyín à ń dòde àárí ẹ ṣe nǹkan kan ẹ wọ́n ṣe oògùn àìkú fún ẹ o ní kò jẹ́ ṣé o ti kú ni. Eh? ẹ́ ṣé o ti kú ìwọ tó ń ṣe oògùn àìkú fún torí à kò má jẹ́ ó ṣáà kú ẹni tó sọ pé òun gbé tiẹ̀ wá kẹ́tì ẹ̀ yẹ̀ wò pé à bóyá rọ ni bí òótọ́ tó bá tiẹ̀ máa jẹ́ pé ó já sí kínní àṣà ìmọ̀ àdìẹ́n ẹ̀ tí ì lògùn ẹni kò ní jẹ́ wọ́n ní ẹ gba oògùn ẹ̀fọ́rí yìí ẹni à kò lè ṣe kò lè ṣiṣẹ́ ṣé o ti lò ó ná káti ẹ̀ wówó tá a bá wò ó tó bá dẹ̀ já sí kíní àmọ́ àmọ́ bá ṣe máa bá ṣe máa kóbò but nísìnyìí ẹ̀yin ni gbogbo wa dálé lórí wípé òpùrọ̀ ni ẹlẹ́tẹ̀ ẹlẹ́tẹ̀ ẹ̀tànjẹ òní deceiving people nítorí nǹkan tẹ fẹ́ gbà torí owó tẹ rí nínú àkáǹtì tó gọbẹ tó bá ti dọ̀rọ̀ owó báyìí lẹ́mọ̀ máa ẹ wá káràmà pé that uh, that money is very huge i love it you know that money is uh, fantastic uh, people are donated ṣé yẹn la fẹ́ jẹ ni àbí pé ká gba ara wa kúrò nínú ìyà nínú ìṣẹ́ tá à ń bára wa káàkiri a fẹ́ gbòmìnira ni kò ń ṣe pé owó ló kàn kò ń ṣe ipò ló kàn ìyẹn kọ́ là ń bára wa fà wọ́n kàn fi ń jo lórí pé ókè ká máa torí pé ẹ ní experience gbogbo ohun tó ń lọ láti kìíní àti ẹ̀ mọ̀ pé ẹ ti dàgbà wípé uh, ẹ lè control ẹ̀ mọ́ àbá ti wá nǹkan sọ sí laara lára náà so ohun tèmi wá fẹ́ sọ nísìnyí on my own clue to this uh, uh, uh topic now ó bà ní kò tí ì bàjẹ́ ẹ má ti jẹ́ ká fara ya ó bà ní kò tí ì bàjẹ́ struggle continue simple tin báyìí simple tin tẹ́ bá máa gba ọgbọ́n ọmọ kékeré tèmi wọlé o ẹ̀ tẹ́ bá máa gbọ́ ọgbọ́n ọmọ kékeré mi wọlé torí èmi mo kéré jù láàrin nínú àìdíà ọbẹ̀ tá a sè lẹ́yìn sìn ó sì ṣe é tẹ̀bà sí ó sì ṣe é royán sí ó sì ṣe é ro àmàlà sí ká máa jẹ lọ bẹ́ẹ̀ ká máa lò bẹ́ẹ̀ ìyẹn ní ní pé declaration àti reclamation tán gbélẹ̀ ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa tó bá yẹ pé ni wá jagunjagun ni wá wípé àbẹ̀rù àbẹ̀rù anything kí gbogbo wa dìde ní wákàtí ọ̀wọ̀ yìí kò ń ṣe mo pa á o mo dá ni o ẹ má twist ọ̀rọ̀ mi mo dá ni n yẹ kó ṣẹlẹ̀ náà nìyẹn torí eléyìí ọ ní ẹ obì obì dẹ̀ lalẹ̀ kan ṣe so declaration reclamation yìí ìgbà tó yẹ pé àti ìgbéyẹ̀wò àmọ́ ibi tó máa já sí resort ẹ̀ náà so ká tara bọ̀ kí ó gba ká ká ta kán ayẹ́pọ̀ ọlọ́run fọwọ́ sí nìyẹn ọlọ́run ti ó ti ó ti gbin obì síbi tó ta fẹ́ gbin obì sí torí gbogbo àwọn bàbá yìí wọn ní template wọn ní anything in agenda tiwọn náà ń dù ìyẹn ni mò ń bá àwọn ọmọ Yorùbá tàtà tá a wà nínú réèsì ìjàngbara yìí torí I'm one of the, eh, the agitator and I'm speaking on my own on my own behalf too on my own family behalf you know mo dẹ̀ ń gba ẹnu àwọn tí ò lè sọ̀rọ̀ tán wà lórí platform mi tán jẹ́ fans mi gbogbo náà mò ń sọ̀rọ̀ on their behalf wípé ẹ jẹ́ ká ṣe báyẹn ń ta lè ṣe náà nìyẹn ká tara kán ká tara kán ni o torí sìnyìn táwọn eléyìí àwọn wọn nàìjíríà tó bá ra tó bá ra opportunity mọ́ yín lọ́wọ́ àtúmọ̀gbà tí ó tún lè di o ó lè yẹ pé generation ti wá báyìí kò ní bá mọ́ torí tó bá ra mọ́ yín lọ́wọ́ tó ra opportunity mọ́ yín lọ́wọ́ wọ́n ti lo chance yín nìyẹn o wọ́n ti chance yín nìyẹn o ìdí èyí lèmi fi ń sọ báyìí pé kò tí ì bàjẹ́ tán kò tí ì bàjẹ́ ó bà ní kò bàjẹ́ so ká kó ẹsẹ̀ ká stand on our, on our two foot you know? ká sún ṣòkòtò wa ẹni tó bá dẹ̀ mọ mọ̀já kó mọ̀já ẹ̀ kó kó kó san dáadáa so èyí sì kù lẹ́sẹ̀ bàbá lájọ wa èyí tó dẹ̀ kù náà ni declaration àti ìclaimer yìí òun ni ká gbárùkù tì òun ni ká gbárùkù tì ká jáde tán fún kí gbogbo á lórí ẹsẹ̀ wa ká jáde ká jáde tán ká dìfẹ́ǹdì ilẹ̀ wa bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn torí ta bá ń fi dúró pé bàbá yìí àwọn bàbá yìí pé wọ́n ti sọ̀rọ̀ àwọn bàbá yìí wọ́n kó yín lọ sí <coughs> ibi tó máa kó yín gbà ó kó parun tó máa kó yín gbà kò ní yé yín mọ́ o kò ní yé yín mọ́ o èmi sọ tèmi kò ní yé yín mọ́ àmọ́ ibi tó ń lọ torí plan b ló ti ló ti ló ti ló ti ṣẹlẹ̀ fún wọn sìn plan b òun ni tó ṣẹlẹ̀ ń sìn torí plan a wọ́n ti fail wọ́n ti kùnà wọ́n ti lulẹ̀ wọ́n lulẹ̀ bárata ni torí irọ́ ló bá dé twenty twenty three ó yàtọ̀ sí twenty twenty two twenty twenty three la wà twenty twenty two náà làwọn máa gbà wọn làwọn máa ṣe gbogbo ẹ̀ yí pé gbogbo ẹ̀ ti wà ńlẹ̀ ètò ti wà ńlẹ̀ owó security ti wà ńlẹ̀ nísìn wọn fáwọn bóyá àwọn security wọn fún wọn ni wọ́n sá lọ ni o àbí pé báwo náà ṣe ṣe owó kò yé wa mọ́ àǹfààní ìdí èyí ẹ̀yin tí ó yẹ pé wọ́n gbowó lọ yín ẹ máa sunkún sórí platform tèmi ẹ jọ̀ọ́ mo bẹ̀ ni ẹ máa sunkún wípé à ẹ̀yin yorùbá nation yìí four one nine ní kinní kankan ní èmi ò sí lára wọn èmi ò gbawó ẹni tó bá gbowó ni kẹ́ lọ kan ilẹ̀kùn lé ẹ̀ ẹ mọ lé wọn ẹ mọ ọ̀nà wọn ẹ mọ àdírẹ́sì wọn ẹ lọ bá wọn bẹ̀ kẹ́ lọ gba owó yín padà tó bá yẹ pé máa sùn wọn sí kóòtù ni ẹ gbé wọn lọ sílé ẹjọ́ ẹ gbé wọn lọ lé ẹjọ́ bóyá pé máa probe wọn dẹ̀ ni ntẹ bá tẹ ẹ ṣe kàn bẹ ẹ lọ gbọ́ owó yín lọ́wọ́ wọn ẹ mọ àká ẹ mọ ibi tẹ sẹ́ndì owó yín sí ẹ mọ àkáǹtì wọn ẹ mọ gbogbo àkáǹtì tẹ sẹ́ndì owó yín sí ó wà on record ìtò ẹ̀ náà ni òyìnbó ti sọ ayédọ̀rùn gbogbo ẹ̀ is on the uh, computers computer ti program ẹ̀ down so ẹ mú lọ síbi any bank tẹ́tí remit owó sí wọn wọ́n máa bá yín figure gbogbo ẹ̀ out wọ́n máa bá yín yanjú ẹ̀ tí ò ní rújú so ibi tẹ́ bá sọ owó yín sí ibẹ̀ ni kẹ́ ti lọ bá wọn kẹ́ ti lọ sunkún gba owó yín mo kàn sọ fún yín ni torí àwọn míì máa sọ wọ́n máa kó ẹran mérò ń sìn pé àwọn olè àwọn Yorùbá nation olè ní gbogbo wọn four one nine ni wọ́n kíní kan kan ìgbà ni èròjà wájà èmi ò sí lára wọn mo ti èmi ti ń polongo ti pẹ́ pé ẹ má san owó ẹ má dáwó sí ibi tí ẹ mọ̀ sí ẹ má dáwó yín torí ibi tó ibi tó máa já já já sí náà ni à ń sọ kó má já sí báyìí náà ni nísìnyí ó dẹ̀ ti wá já sí ó ti já sí kòtò ó ti já sí gelele so kẹ́ mọ̀ ibi tẹ́ máa wá owó yín gbà kẹ́ mọ̀ ibi tẹ́ máa bùṣọ láàrin wọn ẹni tó bá gbowó lọ́wọ́ yín òun ni kẹ́ lọ bá ẹ lọ kanlẹ̀kùn lé wọn gẹ́gẹ́ bí mo yẹ sọ. So wọ́n nílé wọ́n ní address. okùn okun kíní wọ́n lókùn dì abẹ́rẹ́ wọ́n lókùn dì ẹ lọ́ọ́ fà wọ́n ẹ lọ́ọ́ fà wọ́n lókùn dì ṣẹ gbọ́. so ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí àmọ̀ràn tèmi mo tún tún sọ ẹ jẹ́ ká tẹ̀bà sí ọbẹ̀ tó wà ńlẹ̀ yìí ká tẹ̀bà sí ká ròyàn sí ká ro àmàlà sí. Si ká máa jẹ́ lọ bẹ́ẹ̀ ká máa lò lọ bẹ́ẹ̀ n tó lè gbé wa là kó ń bẹ́ẹ̀ nìyẹn torí a ti ń wo a ti ń wo eh, ilẹ̀ lérí wa lọ́ọ̀kan ilẹ̀ lérí wa kakàn cross over ni kò dẹ̀ ń ṣe pé kinní tí ò bá yẹ pé n tó kàn wá ń bẹ̀ náà ni pé torí ẹlòmíì lè máa bẹ̀rù pé wọ́n á gbé wọn á ṣe kinní kan á ṣe bàjàbá fóun ẹnu ẹ̀ dira yín lámùrè kẹ́ pọ́npọ́npọ́n kẹ́ tọ́mọ kẹtọ́ ọmọ ọkọ lójú ogun ẹni tó bá fẹ́ jagun kò kò ń bẹ̀rù bákan méjì ni ádà kó kẹrù kó kẹrù àbí kó kàn kó ẹrú ádà kó kó ẹrú àti ẹrù wálé àbí kàn kó òun mọ ẹrú so ìyẹn lè máa mọ̀ ó dẹ̀ lè lakú lọ but ọlọ́run jẹ́ kó lakú lọ fún wa ọlọ́run jẹ́ kó lakú lọ ṣẹ́gbọ́n ẹ má bínú kàtá yìí náà ni torí inú akíní la wà inú òtútù la wà níbẹ̀ ó ti drop. Mm. temperature ẹ ti drop ó ti drop mi báyìí so uh, January títí di February báyìí òtútù ni so ẹ̀yin èèyàn mi ẹ má bínú sí mi ẹ má bínú sí mi torí mo sọ̀rọ̀ báyìí ọmọlúàbí àtàtà ni mí ìtú ẹ̀ mo ṣe ṣe pé mo ṣe bú èèyàn kan mo kàn ń ṣàlàyé ni torí àwọn bàbá yìí ti kó wa sínú họ́wùhọ́wù wọ́n ti kó wa sínú wàhálà nsìn kò dẹ́ ń ṣe wàhálà náà lọ títí náà tábà mọ tá à ń ṣe tábà mọ tá à ń rò tó bá yé wa ni o ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí ẹ bá mi hashtag wọn ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn bàbá yẹn ipe a ti sọ̀rọ̀ àwa ti sọ̀rọ̀ sókè àwa ò sí nídìí àbòsí àbòsí là lè ṣe torí àti bọ́lọ̀ ní májẹ̀mú àti bọ́lọ̀ ní ìpinnu pé a ní ṣàbòsí fọmọlàkejì wa tó bá ṣe rí ni bàbá ṣe ń gbọ́ wọn ní yára kó gbọ́rọ̀ lọ́ra láti fèsì ìtọ́ ẹ̀ náà mo ṣe jáde láti ìjọ́jọ́ yìí tí mo wo gbogbo ẹ̀ mo kàn wo àwọn fídíò mo wo everything èmi náà ṣe gbogbo rìsáàṣì mi tí mo ní ṣe wọ́n á rí pé kò sí òtítọ́ nínú nǹkan táwọn bàbá yìí gbé dání mo ò déédéé jáde táyà pé mo fẹ́ jáde ní day one nígbà tó ti sọ̀rọ̀ ni ẹ̀wọ̀n pé mo rush ara mi nìyẹn mo ní rí clue but mo á rí pé kò sí òtítọ́ nínú gbogbo tó ti ń bá wa sọ lórí fídíò wọn lórí ìjáde wọn kò sí ọ̀hún gbé nǹkan kan tó jẹ́ bí òtítọ́ dání wọ́n ń deceive èèyàn ni ẹ̀tànjẹ ló wà ń bẹ́ẹ̀ ẹ̀tàn jẹ àti máa gbowó and nisin road is closed for them kò sówó gbígbà mọ́ tẹ́bádẹ́ ra àwọn tó ń jáde tán tán tán exit ara wọn kúrò nínú yorùbá nation àwọn olè tó wà ń bẹ̀ nìyẹn torí kò ní sówó mọ́ kò ní sówó owó àwùfù mọ́ fún wọn àwọn tó bá ti ń exit ara wọn pé ẹ àwọn ti ń jáde o àwọn ò ṣe mọ́ kinní kankan ẹ ti mọ̀ pé olè la àwọn tó ń gba owó gangan nìyẹn torí kò ní sí jẹmọ́ kò ní sí eh, awoof awoof money kò ní sí awoof money fún wọn eh, mo fẹ́ kẹ kẹ kẹ kẹ tẹ́pù bẹ̀yẹn kò ní sí awoof money fún wọn mọ́ láti máa gbà ìjẹkújẹ tó ń jẹ yẹn ó ti di end ó ti pajúdé fún wọn wọ́n ti lulẹ̀ ẹ̀rí pọ́n máa exit ara wọn one by one one after the other wọ́n máa sọ pé àwọn ò ṣe mọ́ torí wọn ò ní rí ìjẹkújẹ jẹ àti close chapter wọn àti close chapter wọn ẹni tó bá ń sọ òtítọ́ làwa làwa ń gbé dání òun làwa ń tẹ̀lé torí òtítọ́ ló máa gbé wa lékè òtítọ́ ni ìjọba ọlọ́run kò ń ṣe rọ́ kò ń ṣe ẹ̀tàn jẹ kò ń ṣe pé ká máa fi ọmọlàkejì yín pa á kẹ máa fẹ́ máa bí ọmọlàkejì ń wó kò ń ṣèyẹn àwọn ò fẹ́ yẹn láwùjọ wa òtítọ́ ni òtítọ́ ló máa lékè ẹ òtítọ́ ló máa lékè ẹ lè rí kí mọ́lẹ̀ kó máa bá òkùnkùn ṣe tí mọ́lẹ̀ bá dé báyìí òkùnkùn máa paradà ni ẹ̀yin ẹ try ẹ̀ kẹ́ kọ́ ẹ pé nínú òkùnkùn kẹ́ wá tan torchlight àbí kẹ́ kẹ́ gbé láǹpù síbẹ̀ si ẹ pé mọ́lẹ̀ àkànṣe fèrè ẹ rí gbogbo ẹ̀ kedere òkùnkùn máa paradà ni so bó ṣe jẹ́ nìyẹn àwọn òsí lẹ́yìn alábòsí àsí lẹ́yìn onírọ́ bàbá náà dẹ̀ ti sọ fúnra rẹ̀ wípé ẹ má tẹ̀lé onírọ́ ẹ má tẹ̀lé ẹni tó ń deceive bàbá gan deceive deceiver ni bàbá bàbá gan deceive wọ́n parọ́ nínú gbogbo statement wọn gbogbo statement ẹ lọ wo gbogbo fídíò tó ti jáde irọ́ ló kún bẹ́ẹ̀ kò sóòótọ́ kan wọ́n ní àjẹ́ndà tiwọn wọ́n níbi tán ń rè wọ́n níbi tán kó yín lọ ó kó parun so fúdi èyí eh, màá tún gbà yín ní ìmọ̀ràn wípé ọbẹ̀ tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ ká tẹ̀bà sí ká dẹ̀ ròyàn sí ká fi ọkà sí ká máa lò lọ bẹ́ẹ̀ ká máa jẹ lọ bẹ́ẹ̀ ọlọ́run á gbà fún wa agbára ẹ̀dá ní tọlọ́run ọba mímọ́ ní agbára Èdùmàrè tógo ògo tiẹ̀ ní tọlọ́run ògo ní tọlọ́run ògo ń jẹ́ tọlọ́run ògo á sì máa jẹ́ tọlọ́run lọ ọlọ́run á kí wa lẹ́yìn torí ọlọ́run ló gbé ìrìn àjò yìí kalẹ̀ kò ń ṣẹ̀dá kan ọlọ́run dẹ̀ ló mọ bó ṣe ń tọ́ ọlọ́run mọ̀ pé yà pọ̀ fáwọn aláìní àwọn bàbá bàbá yìí náà da gbogbo ẹ̀rù láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn náà dàrú títí dìgbà yìí wọn tó wá fẹ́ fún àwọn tó wà ní àsìkò ẹ̀ wọn fẹ́ fún wọn lásìkò wọn wọn fẹ́ fún wọn nọ́lọ̀lọ́ àwọn náà tó ń gàba ẹ́ wọ́n tó ń gàba wọ́n tó ń ṣe divide and rule ẹ́ ṣó yẹ kó jẹ́ pé àwọn bàbá àgbàlagbà yìí náà wọ́n máa dìbọ́ǹkì ẹ dẹ̀ ń sọ pé ẹ fẹ́ ṣe tánà di ọmọ làkejì ìkankan náà níyìn o ẹ̀yin lẹ́wọ́ tó wá ń di lórí kínní lórí social media tí gbogbo ayé ń wò ẹ mọ̀ pé alágàbàgebè ló máa ń ṣe yẹn ẹ alágàbàgebè nìyẹn deceiver nìyẹn nígbà tí ẹ sọ pé ẹ fẹ́ ọ̀rẹ́ yín kan ó pè yín ó ní àbáwọ̀ ni obìnrin ṣe ń ṣe báyìí ní à kínní kan ẹ̀fẹ́ ba ojú eje ẹ dẹ̀ wá ń ẹ ti bojú ẹ̀ nígbà tí ẹ ti ń sọ pé ẹ kò sí kínní ẹ ti bojú ẹ̀ n tó ń pè ní kínní nìyẹn traitor ẹ n tó ń pè ní ẹ ti bojú ẹ̀ jẹ́ àbí ẹ̀ mọ̀ wà tẹ́ wo ara ara ara yín ni o ọmọ mi ni o ọmọ mi ni o bẹ́ẹ̀dẹ́dẹ́ tí wọ́n ń dìnnà yẹn ẹ̀ ń dìnnà yẹn E ní gbogbo world tv tí gbogbo ayé ń wò ẹ̀dẹ̀ lọ́mọ yín ni pé èèyàn yín ni ẹ̀ wá dìnnà yẹn sọ wípé eh, kan da gbogbo iṣẹ́ nù ẹ́ ẹ́ àbírò èwo lélẹ̀ ẹ̀yin tó yẹ ká rí ní ipò olórí tó yẹ pé ẹ̀yin là ń wò àwòkọ́ṣe pé à bàbá wa ni ẹ̀yin náà lẹ tún wá ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ ẹ̀yin lẹ tún wá ń da gbogbo ẹ̀rù mo ṣáà mọ̀ pé èèyàn kan gbérọ́ dání èèyàn kan gbòòtọ́ dání nínú yín ipò ọlọ́run á ṣàfojú ẹ̀ràn tó wá ti gba gbogbo àdúrà ipò ọlọ́run àfojú àwọn tó gbé irọ́ dání àti ẹni tó gbé òótọ́ dání ọlọ́run àfojú wọn ràn torí òkùnkùn ò lè bá ìmọ́lẹ̀ ṣe nísìnyí gbogbo ẹ̀ tí ó wá ń yé wa ń sìn yìí the picture is clear the whole picture is clear now wípé rọ́lẹ̀ gbé dání ẹ̀ ní nǹkan kan ṣe ẹ̀ kàn ń delay ẹ̀ ń lo delay tactics àdẹ̀mọ́bí tẹ́ ń kó wa lọ bí tẹ́ ń kó eh, eh, more than sixty million people yorùbá nation uh, people ibi tẹ́ ń kó wọn lọ ibi tẹ́ ń kó wọn rè nísìnyí gbogbo ẹ wá ń fojú hàn sìn iṣẹ́ ọlọ́run àwa má rèdì ni ọba ògo iṣẹ́ ọlọ́run àwa má rèdì ni ó ti fi hàn pé ẹ níbi rè àjẹ́ndà tí yín ń lò ẹ̀ ń bá àwọn olóyìnbó olóṣèlú ṣe òṣèlú ní láti ilẹ̀ from day one ń tẹ́ wá ń lépa yẹn làwọn ò mọ̀ bẹ̀tẹ̀ ó wà lọ́wọ́ ọlọ́run ó wà lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ n kọrin kékeré kan ká tó máa lọ ẹ̀yin èèyàn mi. ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o. ẹ̀yin láyé kan ẹ ṣe eré ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o àwa láyé kan ẹ jẹ́ ká ṣe eré ẹ jẹ́ ká ṣe eré o eré ló pé ìkà òṣùwọ̀n so n tèmi ní fún yín nìyẹn ẹ màá stop fídíò yìí so ẹ rò ó ẹ rò lọ́kàn yín àmọ̀ràn tí mo gbà. mo ò pa láṣẹ àmọ̀ràn ni mo gbà gẹ́gẹ́ bí ọmọ kékeré wípé ọbẹ̀ tó wà ńlẹ̀ yìí ẹ jẹ́ ká tẹ̀bà sí ká royán sí ká rọ́ka sí ká dẹ̀ máa lò lọ bẹ́ẹ̀ ká máa jẹ́ lọ bẹ́ẹ̀ ó ti yẹ kó yé yín ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi yé òmùgọ̀ ló máa sọ pé kátàkátà ló ń sọ lẹ́nu ọlọ́gbọ́n òun lèmi ń bá sọ̀rọ̀ ọlọ́gbọ́n bíi tèmi òmùgọ̀ nítẹ̀bá ẹ̀ sí ẹ lè bú mi ẹ lè ṣe ohun tó bá wù yín bẹ̀kẹ́ mọ́ pé rere ló pé ìkà kò sunwọ̀n so lẹ́ẹ̀kan sí orúkọ mi Timo Starboy uh, lórí ìkànnì ẹ jẹ́ ká fi yéra wa so a máa ma fi yéra náà ni tí ò bá yéra wa torí ẹ̀kọ́ la wá kọ́lé ayé eh, a sì kọ́ lákọ̀ iye so ó dàbọ̀ thank you my love my lovers my fans all over the world Timo Starboy ẹ bá mi pín ètò ẹ ṣíà ẹ hashtag àwọn tó yẹ ká hashtag so ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ kọ̀ tẹ̀ náà ẹ ṣe so èmi ò gba anything ẹ mo monetize ẹ so mo ò gba anything free of charge ni ìròyìn tí ẹ sanwó fún ni so ẹ jẹ́ kó yé wa so thank you have a lovely and wonderful day bye.